Oyọ̀lé ó ní tí bọ́ṣẹ̀lísìkì dẹ nípa ti Dorkas ẹni àwí fún ọba jó gbọ́ ẹni àwí fún ọba jó gbà wọ́n ti pálówe wọ́n ti kọ́ ní timetable wọ́n ti kọ́ níbi gbogbo title wípé tí ẹsábọ̀dù bá kó lẹ́yìn àwọn máa dààbò nítorí wọ́n ń ṣe gangan nìyẹn wọ́n ti rí lúpò ni wọ́n ṣe wọlé wọ́n ṣe rí lúpò wọ́n ti wọlé so èmi ò ọ̀rọ̀ tó wà nípa ọ̀rọ̀ dọ̀kásì mi ò bá dá sí bọ̀dé tí mo dá sí níjọ́ sí ẹ̀tẹ́ ni ó mú bọ̀ ńbẹ̀ wọ́n dẹ̀ ní pé fàdémidé mi kì í gẹ̀bi ọlọ́dẹ mo ṣe ń wò wọ́n níran torí kò sí ètò tí mi ò lè gbé sáré inú gbogbo wọn pátápátá tọkùnrin àtobìnrin mi ìwọ̀n kó lè má tún lọ dá sí i torí kọ́má kí ọ̀rọ̀ má ti sọ̀rọ̀ dọ̀kásà ṣe àti sáré jáde remain on your lane remain on your lane remain on remain on your lane ìgbà tí bá kàn ẹ̀ má dá sí i ìjà tí ò bá ti kàn yín ẹ má dà sí nítorí pé èmi gangan tó fẹ́ kí n separate pẹ̀lú dọ̀kásì wọn bí wọ́n ṣe ń dàbọ̀ báyìí nísìn the mission accomplished the mission accomplished Ebi ò bẹ̀rù kankan nínú gbogbo wọn ta ní gbogbo wọn ta ní tálántolo dọ̀dọ̀yọ̀ ta gbogbo wọn. and again tí tẹ́ńsọ̀ bá pọ̀ lórí èèyàn kan bó ṣe ń dàbò dọ̀kásì tí ìṣe dọ̀kásì gan mo ti bá ọ̀rọ̀ kéṣe náà jàjẹ́ ìrìnà mo máa ń come up nítorí nígbà tí Genesis gan mo come in tó mi ìlẹ́kì kan máa dábò èèyàn kan this is a big gun fight because wọ́n ti rí pé ògiri wa ti lanu. mo dẹ̀ rántí nígbà tí mo bẹ́ẹ̀ dá sí ọ̀rọ̀ ti bí tí mo dá sí pé kinní kan mi rò pé mo sọ ohun tó pọ̀ jù the next one ni pé káwọn ọ̀tọ̀dọ̀ ẹ̀kan rìn mìíràn yọ̀ lé mi èmi náà kò ṣẹ̀ṣẹ̀ kúkú dé orí social media mo rò pé mo ti make orúkọ tipẹ́tipẹ́ nǹkan kan so gbogbo ẹ̀yàn mi ewé bẹ́ẹ̀ bá rí iṣẹ́ ṣe ẹ lọ máa update politics ẹ̀yin náà remain on your name mami ẹ̀jọ̀ máa ẹ̀ má dàdọ̀ ká sí òun ló ṣe kò ìpòṣù kan ní kí wọ́n rí mìíràn yọ̀ lé ó ní tí wọ́n ní pé ẹ̀ ní tí mo dẹ̀ sọ yẹn ó máa yẹ tó bá yá kò tí ì yẹnu máa yẹ lọ́dọ̀ bẹ́ẹ̀ wájà tó pé mi ò fẹ́ kó ṣubú lọ́rọ̀ tí mo sọ níjọ́ yẹn wípé jẹ́ kí ẹni yẹn rí mi jẹ́ kí àwọn ọmọ tọ̀dọ̀ ẹ kó wọn mọ́ra má jẹ́ kó wà involve ó dẹ̀ sáré jáde ẹ dó sáyé yín o so ọmọ ewé tó bá wá wọn déètì àjọpọ̀ máa lè ni torí bẹ́yìn ò bá mọ̀ ọ̀rọ̀ gbọ́ èmi mọ̀ ọ̀rọ̀ gbọ́ bó ṣe wà yẹn she will continue to be my daughter kó jáde kó bú mi mi ìní dá ló bí ò bú mi mi ìní dá ló when I say I love somebody I love the person but olúmọ ni pé kán rí mi ń lọ ní àlè ẹ jẹ́ káwo ibi tó bá lè jáde ẹ jẹ́ káwo tó bá lè jáde torí irú dọ̀dọ̀ yọ yẹn tí máa já tí máa já tó ń pariwo tó ń yàgbẹ́ pátá yẹn tí máa jáde fún lẹ́ẹ̀kan wàhálà ìwọ̀n aláṣẹ́dẹ̀ǹtì ní straight mo rí i pé ó ń dárúkọ mi bó ṣe ń bá wí ó ń dárúkọ má yẹ ó wà scared ni ó wà scared ni let everybody remain on their lane we love uh, Odo Nation we love Ewe Nation because eh, wọ́n ní àgbàlagbà ò gbọ́dọ̀ ṣubú sínú ẹ̀kàn lẹ́ẹ̀mejì tàkọ́kọ́ tí mo dá sí lé ẹ̀mí eh, ìkọ́sí mi ìfẹ́ kó Odo Nation fall mi ìfẹ́ kí Odo Nation kò fall mi ìfẹ́ kí Odo Nation kò fall bó ṣe sọ mi pé keep your relationship away from your own donation ó dẹ̀ jáde mo kúkú rí níjọ́ yẹn mo wà mẹ́ẹ̀ mo kàn fi gbígbọ́ ṣàlàyé gbọ́ bọ̀tẹ̀ tó bá béèrè lọ́wọ́ àwọn àgbàlagbà ẹni tí ò bá fẹ́ kéèyàn ṣubú nítorí pé kí ni òun ṣẹ̀ṣẹ̀ wọ sákù publicity mi wọ́n sì ti pé mi tí mo sọ pé wọ́n ẹ̀pọ̀ wọ ara ẹ̀ náà ni yóò fi Mommy and Mama are saying remain on your lanes that we should not go to haters. Irọ́ òun náà ò sọ ẹni tó ń bá wì mí kí lẹ fẹ́ lọ ṣe lọ́dọ̀ haters tẹ̀lẹ́tẹ̀lẹ́. Òun ló sọ ọ̀rọ̀ tí mo sọ yẹn tó bá lọ tún fídíò mi wò á wò pé á jẹ́ pé mi gan mo bí lọ́mọ ni mi ní fẹ́ kó ṣubú. Èmi mo sọ̀rọ̀ njọ́ yẹn pé kí omi má tàn lẹ́yìn ẹja ẹ̀ ni. Torí n tó ń bí àwọn yẹn nínú òun ni mo fi sọ̀rọ̀ wípé eh, ó yẹ kí bọ̀bọ̀ yẹn respect nǹkan kan báyìí ó dẹ̀ dá sí i ọmọdé náà ló sì ń ṣe ọmọdé náà ló ń ṣe kí ni ọmọdé náà ló sì ń ṣe ó dẹ̀ mọ̀ pé wọ́n ti ń ṣe update lájọ pa ah, tó wọn ajẹ́ sọ́bọ̀dù bá ti jà báyìí a máa dáàbò allocation sọ̀nà ló sì ń jẹ́ pé gbogbo àwọn wèrè akọ ara pa lọ́tún ló sì ṣe ń ṣe kinní kan anyway lánàá yẹn ó ń ṣe mí pé kí n jáde ó ń ṣe mí pé kí n jáde bẹ́ẹ̀ mo ń tanra mi mọ́ra lórí bẹ́ẹ̀dì tí mo wà ipe kìíní kan ṣùgbọ́n àmọ́ téèyàn máa ń dá sí ń gbà mí tó máa ń bíyàn nínú ebi ò dẹ fẹ́ bá àjà tẹ́ bá ń retí pé mo máa bá àjà rọlẹ̀ pa acres ẹ kò ṣe kọlù aláṣàbí don't leave the cast with the fight ma the cast with, with this fight ma don't give it as irọ́ ṣé ògbọ́n tí mo sọ mo ní i love her but i'm not getting involved ṣé tí yín di nígbà tó disgrace mi ń yọ ṣe tí mo dá sí ètò mo dá sí ó ní kí n má dà sọ́rọ̀ òun ó ní what is mine is mine ó ní what is mine is mine mo kàn mọ̀ pé n tí ètà fẹ́ gangan ló ń ṣẹlẹ̀ n tó fẹ́ kó ṣẹlẹ̀ gangan nìyẹn n tó fẹ́ kó ṣẹlẹ̀ gangan nìyẹn n tó fẹ́ kó ṣẹlẹ̀ gangan nìyẹn nígbà tọkùnrin kùnrin bá ń sọ̀rọ̀ pé òun dóbìnrin ah, ìwọ tó bá mọ̀ pé wọ́n ti dú ẹ ní ọ̀dọ̀dọ̀dọ̀ yọ̀ ó jẹ́ wọnú wọ̀sọ́ọ̀pù mi níjọ́ tó bá máa dárúkọ wọ náà torí pé kinní kan ẹ rántí pé bíi ti ẹ̀fẹ̀ dá sí ni náà ṣe pé dọ̀dọ̀ ọyọ́ náà lóhùn ti bẹ́mi náà rí pàtó bá mi tèwé pò máa ń bá mi ṣe wáńkì wáńkì ṣé ẹ ti gbàgbé ó ní tí màmú kọ́kọ́ gbé fún òun ṣe wáńkì wáńkì wọ́n tọrọ mi ìfẹ́ dá sí mi ìfẹ́ dá sí mo ní àwọn topics tó pọ̀ ló fi jẹ́ pé ó yẹ kí Dorkas kò máa control temper yìí káláyé ìgbà kan ni bó ṣe jù sí ní yọ̀yẹn rí pé gbogbo yẹn ló mọ̀ kó jù sí mi náà wọ́n crop yẹn náà wọ́n crop him ṣó lè ṣí dọ̀ka o lè dájà social media gbà <laughs> anyway we are watching o lè dájà o hmm. o lè dájà o ṣó mọ̀ pé ndémi fi máa ń wave mo fi máa ń dàbà tẹ̀lé pé me I got nothing to lose èmi ti dàgbà sórí iṣẹ́ tí mò ń ṣe ní ìsìn ewé tí mò ń ta mo fi ń jẹun ni mi ì nídìí saving mọ̀ mo ṣe ń fáwọn èèyàn lówó mi ì nídìí saving má ṣàti rówó oúnjẹ tí mò ń rówó sìgá have achieved wọ́n nílé láyé mo ti bá wọn ní wọ́n ń bímọ láyé mo ti bá wọn bí wọ́n ń tọ́mọ láyé mo ti bá wọn tọ́ mo ti rọ́mọ ọmọ owó owó tí mo nílò ṣe rí pé pé mò ń ṣe dàrú sá ìwọ ò ní ìdí gbogbo ìyẹn eh, because you have a long way to go ká nígbà kan ni èmi àti ní pé kó o dákẹ́ kí n yí sórí ara mi ṣùgbọ́n kọ́má tí sọ wá ní pé kán rì mí nà dàlẹ́ bẹ́ẹ̀ ni pé mi ò ní bẹ́ẹ̀ ni pé mi ò ní fáǹsì ó ga ọlọ́run á yanjú àníjà o àlèjà o a lè jà o inú burúkú ò ní bí ẹ o Dorkas inú burúkú ò ní bí ẹ mo dẹ̀ máa ń sọ fún ẹ mo ní mo fọ̀jà pọ́n ẹ ni mo fọ̀jẹ́ yìí lọ́mọ tèmi ni mo ní mo fọ̀jà pọ́n ẹ ni ẹni ogun abẹ́lé ni eléyìí gbogbo wọn bó ṣe ń jáde lọ́tún lọ́sì nígbà tí mo fẹ́ mọ́ra tí o ti sì kíráṣì mo sì fẹ́ mọ́ra náà ṣé wọ́n dákẹ́ kàkà bí àwọn méjèèjì ò ní ìsìnkú nìkan gbogbo wọn fẹ́ dójú lé báyìí ní ìsìn kí ni wọ́n ti ń pè é David Infinity.